ìgbà tí mo ṣetán ní Wálé Adénúgà bàtà lọ ṣe IT mo submit CV mi káàkiri eh, not CV actually kíní lẹ́tà tó máa fi ṣe IT yẹn mo submit ẹ̀ káàkiri fún different TV station torí kámẹ́rà mo fẹ́ handle mi ò ní dárúkọ TV station yẹn lénìí but kàtà ni pé wọ́n ò sí mọ́ hmm. so mi ní dárúkọ ẹ̀gbá tá débẹ̀ wọ́n sàn kankan tí mo tí mo fetí kọ́ tí mo dẹ̀ máa ń dìmú dọ́là wọ́n ní àwọn ọmọ tó lọ sí Wálé Adénúgà wọ́n máa kí gbogbo náà tó ń jáde náà kí ni wọ́n máa mọ kámẹ́rà àndú wọ́n máa mọ kọ́tọ́ ń ṣe kí ni kí nìkan tó ń ṣe náà. wọ́n gba gbogbo àtàwọn àǹbẹ̀ ń gbà yẹn náà dá lọ sọ̀mìtì síìfù wa nígbà yẹn náà wọ́n gba gbogbo wa. èyí tó wá máa lọ kọ́ iṣẹ́ kinní kan tó máa lọ kọ́ everybody ṣáà give up at the long run tó gbé kí ni tv station fẹ́ gbà wá kò sẹ́nibọ̀dì tó fẹ́ rí tiwa rò. Hmm. ara lé o ẹ káàbọ̀ ńlá kérò ọ̀nà bá a bá rí ni tó bá tọ́jọ́ mẹ́ta ńlẹ̀ yorùbá àní ẹ̀kú ọjọ́ mẹ́ta mo tún kí yín o lórí ètò wa lórí ètò yín jẹ́ ká mọ̀ ẹ́ bá a ṣe máa ń mu wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ a tún ti dé bá a ṣe ń dé lónìí àwa la dé kólókó má lè roko kólóyìn lànà má lè yẹ̀nà a tún dé bá a ṣe ń dé o sí dáadáa làbá gbogbo yín lé o lónìí a ní àlejò pàtàkì lórí ètò yìí ẹni tí gbogbo yín mọ̀ ni àlejò wa ẹ kábọ̀ sí orí ètò wa ètò yín jẹ́ ká mọ̀ ẹ́ ṣé gbogbo ara rẹ lè mọ orúkọ yín. lákọ̀ọ́kọ́ náà ẹ ṣe tẹ́ pè mí sí orí ètò yìí orúkọ mi ni Adébáyọ̀ Adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí Investor Bobby. Investor Bobby ah, mo fẹ́ béèrè. Mm -hmm ìnagijẹ yín ṣùgbọ́n ẹ ti ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ mi <laughs> kí wàá ní ìtumọ̀ Investor Bobby àti pé bó ni Investor Bobby ṣe wáyé. ok um, láti kékeré mi wọ́n ti máa ń pè mí ní bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ àwọn ará àdúgbò àwọn ará ilé tó bá fẹ́ pò kọ́ máa ní bọ̀bọ̀ bọ̀bọ̀ jẹ́ um, kí n sọ bí mo lè understand nickname you understand so bọ̀bọ̀ jẹ́ nickname fún mi ní kékeré ìgbà tí wọ́n á ń dàgbà ah, bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ báwo mo ṣe lè change bọ̀bọ̀ yìí kó tún wà more unique hmm. ok Bobby again ó kọ mi gangan Báyọ̀ ló kọ mi ó kọ tó ń pè mí lé bọ̀bọ̀ ẹ jẹ́ n change ẹ̀ sí Bobby kí máa jẹ́ Bobby so ìgbà tó yá bí èèyàn ṣe ń dàgbà sí i mo jẹ́ ń jẹ́ pó láìkì iṣẹ́ mo jẹ́ ń jẹ́ pó láìkì. Like nǹkan bíi ká máa ṣiṣẹ́ kó máa wọlé anything tó bá ti tó bá ṣàti ń jẹ́ nǹkan bíi owó kéèké orí jẹ́ ń fi kíní síbi báyìí jẹ́ ń fi lè síbẹ̀ bóyá tó bá di ọ̀túnla kíní ẹ̀ lè ó lè dọ́bù ó lè gùn sókè mo máa ń ṣe àwọn kíní ẹ̀ láti kékeré láti kékeré mo ti yẹ tí mo fi dàgbà dé ní so mo kọ wípé ah investor lórúkọ tó máa ń pe irú àwọn tó máa ń ṣe irúṣẹ́ tí mò ń ṣe yìí náà ẹ jẹ́ yẹ kó máa lo investor sí orúkọ mi hmm. so láti ìgbà yẹn lọ orúkọ mi fi jẹ́ investor bobby investor bobby again so mo like kí n máa ṣòwò kí n máa ṣe business as long as pé pé owó ń wọlé. Hmm. òun mú investor bobby wáyé hmm. ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀gá wa investor bobby <laughs> ǹjẹ́ àwọn ará líle mọ ọjọ́ orí yín iye ọjọ́ orí tẹ̀ tó ní àsìkò tá a wà yìí. Um, ọmọ twenty eight years old ni mí ní december nine máa pé twenty nine lágbára ọlọ́run um, wọ́n bí mi ní nineteen ninety four lọ́jọ́ náà lọ́hùn. ọjọ́ orí yín ò sì níjọba ẹ wá pẹ́ láyé ẹ̀ ní wá pẹ́pẹ́ ìyà ẹ tún wá gùn lẹ́mìí ẹ̀ ní gùn lásán níwọ̀n gba ẹ̀ àtẹ́bá sì wà lórí òkè ìpẹ́ nire nire báyìí ńlá gún àgògò ìrìlẹ̀ máa dún hm, ẹ ṣe àlejò wa ọmọ bíbí ìpínlẹ̀ wo ni Investor Bobby. Ah, ọmọ èkó ni mí o ọmọ èkó ọmọ ẹ̀pẹ́. ọmọ èkó akété. èkó akété. ìlú ọgbọ́n. <laughs> ọmọ ẹ̀pẹ́ ni mí ọmọ èkó ni mí hm. orí kì mí ọmọ bàbá mi máa ń kì mí kó tó jáde láyé ọba ní <laughs> ṣèkì ayé gbà yín. <laughs> ẹ ọmọ ọba joyè méjì ó tún ń retí ẹ̀kẹta hmm. oríkì tí bàbá mi máa ń kí mi. ọmọ ọba joyè méjì. ó tún ń retí ẹ̀kẹta. bí eh, ọ̀gá wa olórin kan tí mo forúkọ bọ̀ lásìkò náà ti joyè oríṣiríṣi tó tún jẹ́ ńlá kan. àbí. Hmm, ọmọ ọba joyè méjì ó tún rántí ó tún retí ìkẹta ìkẹta ọ̀nà àwọn adébáyọ̀ láyọ̀ bàtà fìyà. Eh, eh, investor bob ṣé ní àsìkò tá ṣáájú àsìkò yìí ilé àwọn ilé ẹ̀kọ́ tẹ lọ nìkanjọ̀kan sí àwọn ará lílè mọ́. ok um, ní kékeré mo lọ sí iléèwé kékeré tó ń pè ní um, the apostolic faith nígbà náà um, private school ni àìrówó lọ sí school mọ́ àìrówó san fún school ló mú mi kúrò ní private school tó mú mi dèrò public school ah, mo á lọ sí St Francis nígbà tí mo bẹ̀rẹ̀ ni mo mo mo mo lọ sí St Francis ìgbà tí mo wọ primary five ní ọjọ́ náà náà from St Francis primary five sí primary six mo parí ọlọ́run ṣe owó fún owó díẹ̀ fọ́wọ́n òbí mi mo padà lọ sí private school padà ní ìyẹn um, mo ti gbàgbé ọdún náà náà ṣá ní. Um, aládùúrà um, secondary school ní Anthony village lẹ́kọ̀ọ́ ń bì báyìí ni mo ti ka secondary school mi ìgbà tí ó máa mú mi ní Evans Adélájà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ọwọ́ táìmù yẹn ọwọ́ mú wa mo mo wọ school gbogbo ọ̀rẹ́ mi torí private school ni and we uh, awa awa knowledgeable ngbà yẹn so wọ́n mú mi ní school náà nígbà yẹn náà ó wá pín pé kí n sanwó school. Hmm ọwọ́ time tí mo fẹ́ sọ school yẹn ìdí tí mo yẹ mú private school ni pé bàbá mi ti travel owó ti ń wà lọ́wọ́ owó ti dé owó ti dé ọmọ àlè sanwó school mi gbà yẹn hmm. bàbá mi jáde láyé mi ò rówó school san hmm. àwọn àbúrò mi tó kù science class lọ́wà hmm. èmi um, art class lèmi wà tẹ́ mo like entertainment bàbá mi jáde láyé kò sẹ́ni tó máa sanwó school. Hmm ìyá gan náà nǹkan tó wà lórí tiẹ̀ gan ò ráyè kó nǹkan wọn ti bọ́ mo sọ pé à mo gbọ́dọ̀ kàwé mà kàwé mo á wí skul èmi mo rí um, Wálé Adénúgà um, àwọn tó ń ṣe Papa Ajasco Festive Film Institute Festive Film Institute Òṣòdì ìsọlọ̀lọ̀ wọn wà bí mo gba fọ́ọ̀mù yẹn bí mo wọ skul náà ní ọjọ́ náà náà nìyẹn so with my story bí mo lọ sí skul ni mo ti ṣàlàyé fún yín. Mm ẹ ṣe ẹ kú oorun àdẹ akínyìn fún ti bàbá pé ọlọ́run á dẹlẹ̀ fẹ́ ní eré ọlọ́run tó ń ti bàbá fún ọmọ aláìní bàbá àdúró tì yín bí a ṣe ń bá ọ̀rọ̀ wa lọ bó òrìn ìrìnàjò yín sì bẹ̀rẹ̀ inú eré orí ìtàgé. ok um, lẹ́ẹ̀kan yẹn mi ò sọ um, ọdún tí mo wọ Wálé Adénúgà mo wọ um, Wálé Adénúgà film production ní two thousand and twelve ní two thousand and twelve yẹn mo lọ kọ́ film and television production so mi ò tiẹ̀ kọ́ acting rárá rárá mo lọ kọ́ bọ́yìn handle camera bọ́yìn direct You yeah, understand because yeah. mo lọ kọ́ ní school nìyẹn so mo lò two years níbẹ̀ uh, master class mo lọ fún mo lò two years ojoojúmọ́ ojoojúmọ́ ni máa ń lọ ní ojoojúmọ́ fún two years so mo lọ kọ́ um, film and television production lẹ́yìn ìgbà tí mo ṣe tán ní Wálé Adénúgà bàtà lọ ṣe IT mo submit CV mi káàkiri not CV actually kí letter lẹ́tà tó máa fi ń ṣe ITM mo submit ẹ̀ káàkiri fún different TV station torí camera. mo fẹ́ handle mi ò ní dárúkọ TV station yẹn lénìí but kàtà ni pé wọ́n ò sí mọ́ hmm. so mi ní dárúkọ ìgbà tá a débẹ̀ wọ́n sàn kankan tí mo tí mo fetí kọ́ tí mo dẹ̀ máa ń dìmú dọ́là wọ́n ní àwọn ọmọ tó lọ sí Wálé Adénúgà wọ́n máa fi gbogbo náà tó ń jáde náà ìlú yìí wọ́n máa mọ kámẹ́rà handle wọ́n máa mọ kọ́kọ́ ń ṣe. <laughs> kíni kíni nǹkan tó ń ṣe náà wọ́n gba gbogbo ara táwọn à ń bẹ̀ ń gbà yẹn náà ta lọ sọ̀mítì síìfù wa nígbà yẹn náà wọ́n gba gbogbo wa èyí tó wá máa lọ kọ́ iṣẹ́ kinní kan tó máa lọ kọ́ everybody ṣáà give up at the long run tó gbé kí ni tv station fẹ́ gbà wá kò sẹ́nibọ́dì tó fẹ́ rí tiwa rò hmm. bọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tèmi délé ni so ìgbà tí mo parí school ṣá ìgbà tí mo parí school mo wà ń lé kò sí iṣẹ́ kò sí nǹkan kan mo á lọ sórí Instagram mo á wá àwọn celebrities mo á rí àwọn ti Yorùbá ní pé ah, a dẹ̀ máa ń ṣe fíìmù ní Wálé Adénúgà o ọ̀ hmm. English ní tiwa bọ́ tí wọ́n Yorùbá ọmọ Yorùbá ni mí náà gba tí wọ́n á mẹ́rin pandis mi mo rí ni pé owó tó fi ń ya fíìmù Yorùbá gan tún kéré sí owó ti English hmm. ó yẹ kẹ́mi mi lè gbé ti Yorùbá yìí mo á ń search àwọn ohun mo lè lọ bá mo á fi message àwọn èèyàn púpọ̀ gbà yẹn ṣá bọ̀ àfi ìsọwọ́ nìkan ló dá mi lóhùn nígbà yẹn náà That was two thousand and seventeen eighteen àfisọwọ́ nìkan ló wà lára àwọn tó dá mi lóhùn gbà yẹn ṣùgbọ́n tó dá mi lóhùn ṣáà ní òkè kí n bá nǹkan náà wọn ps sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀ ìgbà tí màá tẹ ṣáàjọ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ ní kí n wá kíní kan mo lọ ó mú mi ó mú mi lọ bá àfisọwọ́ gangan ní ọ́fíìsì ẹ̀ ṣáàjọ sọ̀rọ̀ bàbá ní àṣomọ̀ kan ó ti kàwé tẹ́lẹ̀ ó ti ṣe kíní ìyẹn ọ̀kan ni <laughs> tiwa yìí ló gbọ́dọ̀ ṣe a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí gbogbo nǹkan tó nìkan a máa ṣe mò ń ṣe mo rí nípa ẹ̀dúró náà acting èmi náà má lè ṣe nǹkan kan máa ń lómi síṣẹ́ nǹkan kan máa ń gbà tó wáyà mo bàbá ní pé bàbá mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní direct i mean sorry mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní produce mi ìfẹ́ máa act nìkan mọ́ a ní ṣo ṣó ìbò ti rẹ́ẹ̀dì ṣo ní story mo fún wọn story kan já ah ṣé wọ́n lo ni story, yìí lòun ní èmi mo ní àwọn ah, àlè dúró sítórì yìí jàre kíní kan kíní kíní nìtọ́ ẹ sọ bẹ́ẹ̀ ni pé it was my first story mi ni ó lè má gùdù tó ọ̀wọ́n tó ti wà ń bẹ̀ ẹ get ọ̀wọ́n ni wọ́n wà ń bẹ̀ ọ̀wọ́n ló ń ṣiṣẹ́ yẹn so ọ̀wọ́n ti mọ sítórì tọ́wọ́n audience fẹ́ aṣáàjọrò méjì bákan aṣáàjọrò mọ́ra wọn ṣá ní pé òkè o jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí dẹ̀ wá fíìmù kan ṣe ń gbà yẹn náà which is gbógiri òlanu so to cut the story short ká má fọ̀rọ̀ sílẹ̀ níní ọ̀dọ̀ lẹ́yìn ìgbà tí mo parí school ọ̀dọ̀ àfìsọ́wọ́ ni mo wà tí mo fi ṣiṣẹ́ débi tí mo délé ni. lẹ fi wọnú iṣẹ́ eré orí ìtàgé eré orí ìtàgé bẹ́ẹ̀ so tàbá ní káwọ báyìí léni pé àtàwa ah, ni ọ̀gá investor baby ní inú entertainment industry o tàwa lẹni tẹ máa dárúkọ. tó bá máa ní pé ta ni ọ̀gá mi léni hmm. ọ̀gá mi tó sọ mí déèyàn léni àfìsọ́wọ́ ni. Hmm fi sọ̀wọ́ kí ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí bàbá wa kí wọ́n pẹ́ fún wa dáadáa jù báyìí lọ. àmín o àmín. ǹjẹ́ ẹ ti ṣe àwọn sinimá kankan tó jẹ́ tọ̀dọ̀ yín rárá tẹ̀lé dáadáa. a ah, ọmọ mo ti ṣe fíìmù débi pé mi ò lè rántí fíìmù tí mo ti ṣe wá. <laughs> síbẹ̀ náà ẹ <laughs> dárúkọ bíi mélòó kan fáwọn ará ilé bóyá máa rí. ok so kíkọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wọn tí mo ti ṣe pẹ̀lú àfisọ̀wọ́ mo ti ṣe gbógìrì lànà that was my ìyẹn ni iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe pẹ̀lú àfisọ̀wọ́ gbógìrì lànà Lateef Adédìméjì eh, Wùmí Toríọlá Mide Martins àfisọ̀wọ́ fúnra rẹ̀ Ṣèyí Ẹ̀dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo tún ṣe mí pẹ̀lú àfisọ̀wọ́ ọmọwọ́ ni mo táìtù ẹ̀ ń gbà yẹn náà hmm. ọmọwọ́ èrò pọ̀ tá bá bẹ̀rẹ̀ sí ń ka àwọn actors àti actress tó wà ń bẹ̀ ó tó bí fifteen ọmọ ọwọ́ ni ìyẹn nígbà yẹn náà so lẹ́yìn ìgbà yẹn mo kúrò lọ́dọ̀ àfíìsì ọwọ́ mo lọ ṣiṣẹ́ kan pẹ̀lú um, apankúfọ̀ àrìnká lẹ́yìn àrìnká yẹn mo ṣe pẹ̀lú um, Muideen S. Ayinde um, ìran alágbára mo ṣe ẹ̀já mo ṣe pẹ̀lú abèjìmọ̀ ọmọtasẹ̀ ah. mo ṣe pẹ̀lú ṣàáfàdínà lábọ́dé. Um, mo ṣe kí ló kọ fíìmù yẹn náà ọmọ ẹkùn lẹ́yìn yẹn mo ṣáà ti ṣe fíìmù oríṣiríṣi mo ti ṣọkọ̀yà gbọ́ńkọ́ pẹ̀lú um, kí ló kọ apankúfọ̀ mo ti ṣe oríṣiríṣi. Mm, mm, ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ibẹ̀ lèmi fẹ́ padà sí gbogbo àwọn tẹ́ ẹ dárúkọ oríṣiríṣi lára àti rí lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí tí ẹ dárúkọ gbẹ̀yìn ọkọ̀ ìyàgbọ́n kan èrò owó gángan lẹ́rù débi àti kó irú ìtàn yẹn papọ̀ pé ah, ó dáa o àti wàá sórí ìṣẹ̀lẹ̀ nǹkan ẹ jẹ́ ká ṣe nǹkan láti para àwọn aráalé torí èmi fúnra mi tí mo jókòó yìí ó wà nínú àwọn sinimá tí mo tí mo fi mọ àlejò wa tó jókòó yìí ṣé mo kàn gbọ́ ìtàn lórí ẹ̀. ọkọ̀ ìyá gbọ́n kan yẹn ó fún wa ní challenges kan gba máa ya ọkọ̀ ìyá gbọ́n kan débi pé director fúnra rẹ̀ apankúfọ̀ ó pè mí ní pé ah Bobby àwọn kan ní ká má yàṣẹ́ yìí wọ́n náà ti ní àìdí àyẹ̀ntẹ́lẹ̀ nígbà ibo ni wọ́n ti rí àìdí àti ẹ̀ níwájú ọlọ́run àtẹnìyàn fíìmù ọkọ̀ ìyá gbọ́nkàn yẹn ẹlòmíì ló yẹ kó dìrẹ̀tẹ̀ dìrẹ́tọ̀ yẹn mo fún ní sítórì yẹn níbi ká ìyá ń gbà yẹn kò dẹ́ ṣe mi mo fẹ́ play role yẹn ọmọ mi kan mo fẹ́ kó play Sunday Jatto mo fẹ́ kó play ọkọ̀ ìyá gbọ́nkàn gbà yẹn náà lọ́sẹ̀ mọ management àti everything bọ́yẹ̀ máa ń ṣe and the rest management ẹ̀ bẹ́ẹ̀ sì ń ṣe báyìí mo ní okay màá ṣe fúnra mi mo sọ fún dírẹ́tọ̀ ẹ̀ mo á fún sítórì yẹn ó ní o sítórì kò lè lọ ẹ o fẹ́ yà gbọ́n kan o fẹ́ yà àgbàlagbà kí ni ká wá kíní dírẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́pọ̀lọ́ wọn máa ń jà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ máa ń think téèyàn bá fún ẹ ní sítórì ṣe bóyá kó build ẹ̀ ṣáà ni tí sítórì yẹn bá wà òkè ìbóyè as a director yẹ kó build ẹ ní mo fún apá ní ehm, sítórì yẹn apá ní ah ọmọ ìyá mi sítórì tó fún mi yìí mi ò tí kò tí lọ dáadáa ṣó mọ kan jẹ́ nsùn kí n jí apá ní jẹ́ kí n sùn kí n jí yẹn mo á filẹ̀ mi sùn kankan ọjọ́ kìíní lọ kò fún mi lésì ọjọ́ kejì lọ kò fún mi lésì bẹ́ẹ̀ bí one week later wá pè mí ó ní ah, Bobby sítórì tó fún mi yẹn mo dẹ̀ ti rò ó mo ti rò ó dáadáa dúdú ti rò ó dáadáa má wọ̀rẹ́ a máa ṣe é ibo ló wà ó yá máa bọ̀ jẹ́ ká ṣe ehm, kí ló kọ ẹ̀ ó ní kinní tá a máa ń pè ní ehm, ehm, ní English script conference tá a ṣe script conference la máa fi mọ ibi tá à ń lọ àti ibi tí story yẹn máa end sí ó ṣáà pè mí a ṣe script conference bàtà máa ṣe script conference ti máa ṣe poster fíìmù yẹn ìkọ́kọ́ sọ fún mi pé kí n má ṣe poster ní pé kò ní di poster ká ṣáà wá nǹkankan ṣe fún fíìmù yẹn ká ṣáà wá àwọn pákéjì nǹkan tá a máa ṣe wọ́n á ṣe invitation wedding invitation card ni mo ṣe mo send ẹ̀sán online ṣe pé kò jọ mọ́ fíìmù mm. wedding invitation card lásán ni àwọn yẹn ní à ah, èwo lílé bọ́bí ṣò fẹ́ fẹ́ ìyá yìí ni <laughs> ṣò fẹ́ fẹ́ ìyá yìí ni wedding invitation card tá a ṣe lásán náà ó ti ní over five thousand likes lórí péjì mi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń kọ́mẹ̀ntì ní pé à ń ṣe tó bá sọ tọ́ o tó bá jẹ́ fíìmù ni o ká lè bẹ́ẹ̀ wo fíìmù ẹ̀ o tún lélẹ̀ tó tún fẹ́ ṣe yí báyìí àti ibẹ̀ lọ mo ti ní interest fún fíìmù yẹn ó tún wá ń jẹ́ ká máa wà deep nínú fíìmù yẹn so ìgbà tó wá yá àwọn oríṣiríṣi èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ń pè mí ẹ̀ ṣo mọ fíìmù yẹn àti ìyàtẹ́lẹ̀ àkọ́jú ọ̀pẹ ni àti ìyàtẹ́lẹ̀ wọn kan tún pe director mi àwọn tó tún lẹ́nu ju director mi ló pe director mi nígbà gbọ́dọ̀ ya fíìmù yìí sẹ́ ṣé story tèmi create fúnra mi ẹ jọ̀gbà tẹ̀yìn ìyá tí ń ṣe post ẹ̀ wọ́n náà wọ́n post ẹ̀ rárá ẹ kí ló wáá ṣẹlẹ̀ ó ní bóyá mo lọ jí idea ẹ̀ lọ́dọ̀ editor wọn ẹ post ẹ̀ ẹ̀ tí drop ẹ̀ so idea tèmi ni kò ń ṣe pé kinní ìkan tẹ́bí bọ̀rọ̀ àwọn kan tí ní kí n máa ṣùtù tí mo ní mo fẹ́ ṣùtù ni so báàlẹ̀ ẹ máa ní pé kinní and story ó pín sóríṣiríṣi a lè má end tiwa bẹ́ẹ̀ ṣe fẹ́ end so a gbọ́dọ̀ apá ní Bobby wọ́n ti pè mí náà wọ́n ní kí n máa ṣùtẹ̀ fún ẹ bọ́ ṣó mọ nǹkan mọ ìyá mi a máa ṣùtù kìíní ó dẹ̀ máa sọ mo ní ẹni tí tọ́ba máa san ní kọ́sán a máa ṣùtẹ̀ on the first day tá a máa wà lórí sẹ́ẹ̀tì a sí ṣùtù first scene tá a máa yà ní scene wedding yẹn first scene wedding yẹn tá a máa yà mo kàn send ẹ̀ sí Túndé ẹ̀nà lórí WhatsApp lórí mo ní lórí WhatsApp mo kàn send ẹ̀ sí Túndé kọ́ rẹ́rìn bóyá rẹ́rìn báyìí orí sẹ́ẹ̀tì yẹn la ló fi post ẹ̀ bóyá post international magazine gbé different online kìíní gbé lórí Túndé ẹ̀nà nìkan wọ over over five sí six six million views before you know oníkálukú bẹ́ẹ̀ sí ń pè mí ah ẹ̀ ń ṣùtù fíìmù kan lọ́wọ́ àwọn èèyàn kan wá ń disturb director gan ni pé àwọn gbọ́dọ̀ wà nínú iṣẹ́ yìí iṣẹ́ yìí máa make sense gan iṣẹ́ yìí máa lọ gan kìnnìkan kìnnìkan. ara ìrírí tá a máa rí tá a bá ṣe ń dàgbà sí nínú ayé náà ni ẹ ká wá ní gbogbo bí ó ṣe rí bó ṣe bẹ̀rẹ̀ níbi tẹ́ ti bẹ̀rẹ̀ eré ìtàgé àti ibi tẹ́ bá dé ǹjẹ́ a rí ọjọ́ kan àbí ohun kan tó jẹ́ pé ah tẹ́ bá ti rántí pé nǹkan ní ìṣẹ̀lẹ̀ ó jẹ́ pé nǹkan ọjọ́ ọjọ́ nǹkan tó bá yàn nínú jẹ́ ju pé látọjọ́ tí mo torí pé mo jọ nǹkan ní ah, ní báyìí mi ò lè gbàgbé ìjẹ́ àkárí kankan àbí ọjọ́ kan bẹ́ẹ̀. Ah. ọjọ́ tí mi ò lè gbàgbé ní indọ́strì ni ọjọ́ tèmi àti ìyàwó mi tó pè wá ká wá sí Abẹ́òkúta Abẹ́òkúta náà ni wọ́n pè wá ká wá sí Abẹ́òkúta ká wá ṣiṣẹ́ iṣẹ́ méjì ló fẹ́ yà papọ̀ six days lọ fún wa a fẹ́ lò location ọjọ́ kìíní a ọjọ́ kejì a ṣiṣẹ́ ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún la ṣẹ̀ṣẹ̀ wá ń ṣiṣẹ́ ẹ máa wọ́ndà yín pé ṣiṣẹ́ náà ló wá ń dùn mí tó yẹn ó ti kò ń ṣiṣẹ́ ló ń dùn mí tó yẹn nǹkan tó dùn mí jù ni pé ìyàwó mi lóyún nígbà yẹn hmm. every time tá a bá ń parí location a máa parí láti nǹkan bíi twelve o'clock lóru ok kí ló dé tèmi ò ṣe lọ sí e, ibi tí a máa lọ sùn so ó ṣe jẹ́ pé a wá ń wà ní di twelve o'clock lóru nǹkan tó ṣẹlẹ̀ ni pé as a filmmaker fún ẹni tó ń ṣe e, iṣẹ́ fíìmù ẹ lè mọ̀gbà tẹ́ lọ́ máa pè yín ẹ gbọ́dọ̀ wà available ṣáwa ta ti kúrò lẹ́kọ̀ọ́ ta ti lọ sábẹ́ òkúta lọ yàṣẹ́ la máa ní pé alẹ́ ti ṣú lọ máa sùn hmm. a gbọ́dọ̀ wà ń bẹ̀ torí àmọ̀gbà tó máa pè wá tó bá máa ya fíìmù tán ìgbà yẹn mi ò ní mọ́tò ń gbà yẹn tó bá máa ya fíìmù tán máa ní ó léèyàn kan mi ò ní gbàgbé mi dẹ̀ ní sọ̀rọ̀ orúkọ mi ní sọ orúkọ ẹni náà ó tí ó tí ó tí ó tí ó ó tí ó má jókòó má jókòó mọ́tò kù ní mọ́tò kù ní ejò ejò ejò ejò ló wá mọ́tò. lọ́gànjọ́ òru. lọ́gànjọ́ òru èmi ò dẹ̀ mọ̀ ọ̀wọ́n kọ́ mi tájọ wá ọ̀wọ́n ti má tètè ń lọlé káwa tó mọ̀ àmì kọ́ máa jáde ní pé ibo everybody wá everybody ti lọ́lé hmm. èmi àti àwọn mi jèjì ni wọ́n ń gbà yà á mọ̀ so ọ pe mọ́tò kan ní location bus àmọ́ pé location eh, location bus fọ́ọ̀n kú nìkan ni àwa máa ma ní bókè ṣe máa tẹ̀lé location bus lọ́lé wọ́n á ń bẹ̀ wọ́n ní pé ẹ jọ̀ọ́ tẹ́bà tẹ̀ ro tèmi ẹ̀rọ ti ìyàwó mi ìyàwó mi lóyún ẹni yẹn yarí ni sẹ́ẹ̀ ọ̀wọ́n dírẹ́fà gan fẹ́ gbé wa ẹni yẹn ní pé sẹ́ẹ̀ tó bá gbé wa tí driver bá gbé wa òun máa bínú pé ṣé òun tóun ti ń ṣiṣẹ́ lórí sẹ́ẹ̀tì láti àárọ̀ òun wá fẹ́ máa lọ sí òtẹ́ẹ̀lì òun òun ní wá lè jókòó dáadáa nínú location bus mọ́tò tí yẹ ọ̀rà mọ́tò tí bàbá ọ̀rà ó wá ṣiṣẹ́ bí àwọn náà ṣe wá ṣiṣẹ́ ni bọ̀ ó lẹ́nu jù wá lọ nínú ẹ̀ hmm. ṣé mo pé wọ́n padà gbé èmi àtìyàwó mi pẹ̀lú oyún nínú ìyàwó mi hmm. lọ́gọ̀jọ́ òru wọ́n á fi wá sílẹ̀ wọ́n á wà pẹ̀lú ibi tá a ti lọ ṣùtù táwọn náà lọ́dẹ kan á wá wà pẹ̀lú ọ̀hún lọ́dẹ kan àṣé èèyàn kan yìí ń bọ̀ lẹ́yìn tí ó ti kúrò ń bẹ̀ yẹn tán ni ìmọ̀ tóun ṣe wọ́n á jáde bọ̀ ọ̀hún mọ́tò jẹ́ pé ọmọ àfi ń kó ẹrù yẹn ni so driver nìkan ló máa ń jókòó síwájú ẹ̀yìn yẹn bíi ọ̀hún mọ́tò tó máa fi ń gbẹ́rù yẹn ṣáà ni pẹ̀lú oyún máa bẹ̀ máa ní àkóso ibi tá a máa jókòó sí mo bẹ̀ ẹ́ níbẹ̀ kó jọ̀ọ́ anywhere kó jẹ jẹ́yìn mọ́tò ni a máa jókòó síbẹ̀ ó wá ní iṣẹ́ lè manage ẹ̀yìn mo níbẹ̀ ni ó dẹ̀ jẹ́ ká jókòó sẹ́yìn pẹ̀lú oyún nínú ẹ̀yìn imagine kẹ́ máa jókòó sí ibi ẹ̀yìn kò ń ṣe yóò máa ní gbégi gbégi gbégi gbégi gbégi ládẹ fi dò tẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ní táìmù yẹn ó máa ń dùn mí gan mi ò délé ever gbàgbé torí ó wà láwọn a máa ń pè ní challenges tó máa ń ṣẹlẹ̀ ní pé ah, iṣẹ́ yìí mi ò ní filẹ̀ iṣẹ́ so pẹ̀lú gbogbo nǹkan tí mo tún fèsì náà ní location yẹn ṣé bìlíìfù ni pé mi ò padà ṣiṣẹ́ mi ò padà ṣiṣẹ́ tí this six date yẹn fi máa pé ìgbà tó máa di last day wọ́n á ní ẹ̀yin wo lẹ́ẹ̀ tí ì ṣiṣẹ́ èmi àti ìyàwó mi ṣáà náwó sókè wọ́n á ní oṣù ọmọ kan yá ẹ wáṣọ àwa ṣiṣẹ́ ní last day ìgbà tá a máa ṣiṣẹ́ ní wàá dùn ìgbà tí ṣiṣẹ́ ṣé mo ẹ pé ìgbà tí fíìmù yìí máa jáde tí mo fẹ́ máa sọ fún àwọn èèyàn ni pé à ah, mo wà nù fíìmù wàláì tí lásìmọ́ bìlà mi ìríyàwó mi <laughs> èmi ẹ̀yìn mi ni mo rí nínú fíìmù hmm. ìyàwó mi ò sí bẹ́ẹ̀ fún six days pẹ̀lú oyún nínú. Hmm, hmm. ìrírí lọ bá ṣùgbọ́n bí ó bá ṣe kí ìrírí tó béèyàn bá ti padà ráyọ̀ lẹ́yìn a máa jẹ́ ìdùnnú fún ọkùnrin so a dúpẹ́ pé ibi tó délé ni àdẹ̀dùpẹ́ ibi tó ń lọ. ká wá nínú gbogbo sinimá tẹ́ ti ṣe nìkan jọ̀kan àbí tẹ́ báwọn èèyàn ṣe lọ́kànjọ̀kan èwo ni ẹ lè gbàgbé tó jẹ́ pé ah sinimá yìí ló jẹ́ kí àwọn èèyàn mi tiẹ̀ mọ̀ pé ah òṣèré ni mí lóòótọ́ pé sinimá báyìí tí mo ṣe o ẹ mọ̀ pé mo ní lọ́dọ̀ tèmi ní ìsìn báyìí mo sọ fẹ́ nìkan ní àìpẹ́ mo ní mo ní àlejò mi tọ̀tẹ̀ yìí pé táwọn ọmọ kéékèèké orúkọ táwọn ọmọ mọ̀ sí ni ọkọ ìyá gbóǹkan Eh, eh, sinimá ìwo lẹ rò pé ẹ ṣe tó jẹ́ pé ó sọ yín di eh, òṣèré àtẹni tí àwọn èèyàn mọ̀ ṣe oní tíátà gangan. ok um, lákọ̀ọ́kọ́ náà mo máa ń ṣiṣẹ́ dáadáa at least every two months ó pẹ́ jù three months mo gbọ́dọ̀ drop iṣẹ́ ó pẹ́ jù three months but èyí tí mo mọ̀ ẹ́ pé òun èèyàn mọ̀ mí sí dáadáa nígbà tí bá kọjá bí a tó pé mo ti ṣiṣẹ́ mi ìsìn o bọ̀ èyí tí mo mọ̀ ẹ́ pọ̀n èèyàn mọ̀ mi sí dáadáa ni Sunday ọmọ mi. Hmm. so lẹ́yìn fíìmù yẹn a máa ṣe wá sọ̀rọ̀ nípa ehm, ọmọ ẹkùn tí mo ṣe pẹ̀lú ṣáàfà dín a máa tún wá sọ ehm, àrìnká a máa ṣe wá sọ eléyìí tó jẹ́ fresh wọ̀nyí which is ọkọ̀ ìyá gbọ́n kan. Hmm. ẹ kú òun látàárọ̀ eh, eh, ẹ ṣe fún bí mo ṣe ń jù ú ẹ̀yin <laughs> náà ẹ sì ń dá padà ní mẹ́sàn-án mẹ́wàá ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé níbi tí adédúró ní inú iṣẹ́ tí à ń ṣe pápá tẹ́ ń ṣe ojú wo ni ẹ fi ń wo YouTube YouTube tí ó jẹ́ pé òun ni ọjà tó ń ta wàràwàrà lọ́wọ́ àti àti Nollywood lápapọ̀ ojú wo lẹ fi ń wò ní ọdún mẹ́wàá síbi tá a wà yìí ojú kí lẹ fi ń gbà in the next ten years ọdún mẹ́wàá síbi tá a wà bí báyìí lẹ́rù kó lè dé kémi máa pààrọ̀ mo máa mo máa ń sàn kankan as a filmmaker inú mi máa ń dùn gan ni pé mi ò ní ní pé mo tètè bẹ̀rẹ̀ bọ̀ inú mi máa ń dùn ni pé mo bẹ̀rẹ̀ lásìkò tó yẹ kí n bẹ̀rẹ̀ hmm. inú mi dẹ̀ máa ń dùn ni pé tọ́wọ́ máa ka àwọn young tábà máa fi sentiment sí mo lè fọwọ́ sọ̀yà ni pé tọ́wọ́ máa ka àwọn young tó ń produce fúnra wọn tí ó ṣe pé ep kan ló gbówó fún wọn tó ń produce fún àwọn lójú méjèèjì ọmọ àkà mi tó bá ní sí sentiment bẹ́ẹ̀ hmm. inú mi dùn ni pé mo tètè bẹ́ẹ̀ time check in bẹ̀rẹ̀ inú mi dẹ̀ dùn sí the way fún industry ṣe ń lọ sí mo sọ nǹkan ní pé Netflix Prime TV àti kí lorúkọ ẹ̀ èyí tó wà lórí digital kìíní náà ni pé Amazon eh, mo sọ ọkàn ni pé very soon other station kan máa wá other platform kan máa wá jẹ́ pé millions ló fi ń ya owó iyebíye ló fi ń yàtọ̀ wọn yẹn àwọn kan máa ń jẹ́ pé ó fẹ́ gba irú ti àwọn èèyàn báyìí hmm. tá à ń ya tiwa we just normal four k àti kínní torí wọ́n lè fẹ́ bẹ̀rù èdè èèmù ni pé wọ́n lè sanwó àwọn agẹṣinkọ́lé and the rest ni pé wọ́n fẹ́ wá sí ọ̀dọ̀ èèyàn báyìí kó fi bẹ̀rẹ̀ tó bá dé wá which moment mọ̀ pé very soon ló máa wá èmọ̀ ẹgbẹ́ Amazon ti ń jẹ́wọ́ gan Netflix gan ti ń jẹ́wọ́ gan ilé ti ń jẹ́wọ́ gan ilé ti ń jẹ́wọ́ gan ọmọ tó bá máa wá àmọ́ hundred percent sọ pé mo máa benefit nínú ètò ìgbé kí ni nǹkan equipment ńlá mo fi ń yaṣẹ́ mi mi ò kọ̀ yá in a normal neutral way equipment ńlá mo fi ń yaṣẹ́ mi then another thing tí máa tún rí ni pé wọ́n ti accept Nollywood kí ni wọ́n ti accept Yorùbá káàkiri àgbáyé nísìn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn Ọdúnládé Ibrahim Shatta, um, Fẹ́mi Adébáyọ̀ àtọwọn obìnrin Fúnkẹ́ Akíndélé àti Wùmí Toyọlá and the rest ẹgẹt get toya emaku. máa kù tó ń ṣe dáadáa ní bigger platform tó tó bá ń ṣe tiwọn ni tó rísíkì owó tiwọn tó fi ní pé àgbọ́dọ̀ débẹ̀ àgbọ́dọ̀ débẹ̀ tọ́gọ́dọ̀ ṣe agẹṣe kọ́lé tó ṣe lé tó ṣe lé tó ṣe lé wọ́n ti débẹ̀ lé ní báyìí sí ojú everybody ti wá là hmm. ojú àwọn ti wá ṣí so àwọn tó ní Netflix gan sẹ ó tún wá mú wọn lọ wo YouTube tó gbé kí ni Yorùbá film ti make sense. ẹ ká tún máa lọ àlejò wa kí ni kí àwọn aráalé àwọn olólùfẹ́ yín kí ni ká máa retí lọ́wọ́ yín bá a sọ yín fún ọ ní sókè pé lọ́wọ́ báyìí o nǹkan báyìí là ń kó papọ̀ lọ́wọ́. lọ́wọ́ báyìí mo ń plan iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo ń plan iṣẹ́ ó ní iṣẹ́ méjì kan tí mo fẹ́ drop Maybe next month lágbára ọlọ́run um, ọlọ́ládé mrs money um, produced by adeniyi Latif kausarat and um, lepa gawu fíìmù méjì yẹn láti powered by um, bobby sims production ni àwọn ọmọ mi náà ni ìyàwó mi ló ní kínní ọmọ mi kan náà ló ní ìkejì so tá a bá ti drop yẹn tán lẹ́sẹ̀kẹsẹ̀ a máa ṣe àwọn iṣẹ́ kan random jobs kan jẹ́ pé a lot of jobs dey come àwọn iṣẹ́ pọ̀ tó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ n sọ ní Yorùbá iṣẹ́ pọ̀ tó ń bọ̀ lọ́nà ẹ máa ẹ ṣàfarabalẹ̀ ẹ máa gbádùn wa ẹ má wọrí. ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ ẹ mú kí báyìí mi fún àwọn ọ̀dọ́ bíi tiyín tí wọ́n wò wá ń lé àti tí wọ́n ń gbèrò àti tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ ní ọ̀rọ̀ àmọ̀ràn ní ṣókí. ọ̀rọ̀ àmọ̀ràn mi ní fún yín ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀yin YouTube tèmi ẹ̀yin àgbà náà dẹ̀tẹ̀ fẹ́ kọ́ ẹ̀kọ́ nínú gbogbo nǹkan tí mo ti ń sọ láti àárọ̀ ni pé ẹ máa ní sùúrù sùúrù ló lè ṣe ohun gbogbo ẹ máa tún máa mo fẹ́ sọ mi ìmọ̀ bá ẹ máa sọ kíní ní English ẹ eh, ní Yorùbá ọ máa ń pè ní consistency ẹ máa wà consistent pẹ̀lú gbogbo nǹkan tẹ bá ń ṣe torí tí mi ò bá ní sùúrù pẹ̀lú location tá a lọ tọ́wọ̀n kan jẹ́ kí n wọnú mọ́tò tó lé mi bọ́lẹ̀ lóru tí mi ò bá ní sùúrù màá ti màá ti fiṣẹ́ ilẹ̀ hmm. then consistency in sense that ní ní dábàá ní pé consistency ní pé òkè mo parí pẹ̀lú Wálé Adénúgà mo ṣe tán mi ò mi ò tún try kí n tẹ̀ tún bọ́ síta máa fi dọ́dọ̀ àfíìsì bàtú máa tún ṣe dán pẹ̀lú àfíìsì mi ò tún try kí n tún so wọ́n máa ń pẹ́ ń kọ́ bẹ́ẹ̀ ní consistency ẹ wà consistent ẹ má give up ẹ má ṣèròjú ẹ ṣe nǹkan ní time tó yẹ kẹ́ ṣe ẹ dẹ̀ má wòó pé ókè o ẹni yìí ti ń ṣe tẹ́lẹ̀ èmi èmi náà mi ò fẹ́ ṣe no ẹ̀yin náà lè ṣe ti yín ẹ dẹ̀ mọ̀ bóyá ẹ̀yin tẹ́jọ́ ìwà àtẹ̀yin tẹ́jọ́ ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run máa sáyé gbé ọwọ́ tìwọ́ sókè in no time ẹ understand so ẹ wà consistent ẹ wà focus ẹ má ṣe òjú ó tán. Hmm. ẹ ṣe àlejò wa ẹ kú àtàárọ̀ ẹ ká tó wá máa lọ lẹ́ẹ̀ bá mi sọ fún àwọn ará ilé ká máa bára wo ètò yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ́ pàápàá ká máa bá wa wo ìkànnì Moondew TV lórí YouTube. fẹ́yìn tẹ́ ń wò mí nílé orúkọ mi ni adébáyọ̀ adéníyì tí gbogbo yín mọ̀ sí Investor Bobby ẹ jọ ẹ máa wo jẹ́kọ́mù ẹ̀ lórí Moondew TV oríṣiríṣi fíìmù ló wà lórí Mundi TV oríṣiríṣi interview ló wà lórí Miliki TV ṣé interview tẹ́ ti gbọ́ nípa àwọn celebrities yìí lẹ fẹ́ wò ni àbí interview tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà lẹ fẹ́ wò ni àbí nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa àwọn òṣèré yìí tí wọ́n fẹ́ sọ síta tẹ́ bá dé Miliki TV ẹ máa rí ẹ lọ wo Miliki TV lórí YouTube ó dàbọ̀. Hmm, ẹ ṣe àlejò wa àdúpẹ́dúpẹ́ àdúpẹ́ púpọ̀ àdúpẹ́pẹ́ ọ̀kun àdúpẹ́pẹ́ ọ̀sà ṣe ẹ̀yin ara wa nílé ibi ni a máa fi àdàgbà ètò ìrọ̀ sí ní ọ̀sẹ̀ yìí ní agbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tún bàbá pàdé kó tó di ìgbà náà ire.